tí ó jáde kò sẹ́ni tí mi ò sọ pásítọ̀ gan ṣọ́ọ̀ṣì wa. <laughs> bó o lẹ ṣe á di mọ́níjà bàbá àṣùwé. ayé yẹn á da nígbà tó di pé òbí kọrin kan gbà kan ní tó bá lọ́gbọ́n ṣàfisíkun ara ẹ̀ so nígbà tí bàbá àṣùwé wá set up filmmakers nigeria limited. bàbá hmm. ní kámẹ́rà wọn ní gbogbo ẹ̀ hmm. torí pé mo ní àìdíà àkáǹtì gbogbo ẹ̀ mm. àti bọ́yìí máa manage rí mo ṣe ń suggest fún wọn nìyẹn pé sà business yin bẹ́ẹ̀ ṣe le ṣe lélẹ̀ bá bá wọn tó gbogbo bí ọ́fíìsì máa lọ bàbá ṣe ṣe sọ fún mi pé àti manager o àti messenger o jájájá ló gbẹ̀yìn méjèèjì o kì í máa máa manage ibẹ̀ yẹn o kì í máa manage àwọn ohun tí wọ́n fẹ́ sọ wọ́n máa mú script wá tí wọ́n ti kà á kí n sọ àwọn fáwọn kí n ṣàlàyé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan eh, a máa lọ sí location bó ṣe relegate mi sí. manager nìyẹn. èmi dẹ̀ fẹ́ bá sí ẹ bá rán mi iṣẹ́ kí máa tẹ̀lé yín kébí lè máa ṣiṣẹ́ tíátà àwọn ní àwọn ti upgrade ẹ má upgrade mi ebi ò fẹ́ ru upgrading ẹ jẹ́ ẹ máa tẹ̀lé yín kiri ọ̀ṣà ni méjì máa ma ṣe pọ̀ mo ṣáà ń forí já gbogbo ẹ̀ mo ṣe di manager nìyẹn mo ṣáà manage gbogbo ẹ̀. ẹ gbọ́ fíìmù wo ni agbede méjì. ẹ tí mo ṣe ní two thousand and sixteen tó dá jáde ní two thousand and seventeen. èwo lọ́kọ̀ ìyàbọ̀ àyè tí mo ṣe ti àyẹ̀lá <laughs> ṣe lásìkò gbogbo wàhálà bàbá ìjẹsà nígbà tí. àti ó lè ẹ ó lè kila èmi kọ́ mo nìyẹn. ọ̀tàn a Sulaiman ọ̀bádẹ́gbowó ń sìn yín o mẹ́tẹ̀ẹ̀ta tó dáa kọ nìyẹn o. èmi kọ́ ni mo o ó lè kila mo darí ẹ mo darí ẹ. ọ̀dà ẹ tẹ ẹ tẹ owó kékeré fún ẹ tẹ bíi five thousand fún Sulaiman ọmọọlá ọ̀yà ẹ send account details yín kí wọ́n tẹ five thousand fún ọ ọgbà kẹta méjì lọ gbà nú ẹ ṣùgbọ́n o try náà olúwa tóbi ayọ̀mídé send your account details kíákíá kíákíá mò ń gbádùn yín. so bí aṣáṣe máa ṣe apá bẹ́ẹ̀ nìyẹn. Hmm. nígbà tí bàbá sùwé níṣòro mi lè gbàgbé láyé ẹ lẹ́pẹ̀ mi láàárọ̀ ẹ ní bùrọ̀kọ́lá mo máa need the yín ni. dádì ni mo sọ. mo ní yes irú help wo ẹ mi gan kọ́ o pé bet mo nídìí ẹ̀ fún bàbá aṣòwe ẹ wá ṣàlàyé títí títí títí títí títí títí títí ah nínú ẹni tí ó yẹ kí bàbá aṣòwe gbàgbé láyé nìyí o tọrẹ ẹ jà fún gan-an. ọ̀gá mi ni wọ́n. mo tún rí i pé ńgbà ara bàbá aṣòwe ò tí ì yá gan tán ó wá lókẹ́sàn yẹn kan ah! tá a wò lórí Facebook. léraléra bẹ́ẹ̀ ni. ara rẹ̀ ò tí ì yá tán dáadáa. bẹ́ẹ̀ ni. Ah! bó o lẹ́sìn mí sí bàbá aṣòwe sí. ah Eh, eh, mi ò lè replace wọn eh? he is irreplaceable ìdí dẹ̀ ni wípé ọwọ́ tí wọ́n nà sí mi hmm. kò ń ṣe kó bóyá wọ́n kọ́ mi iṣẹ́ nìkan hmm. wọ́n fún mi láyè láti wọ industry nìkan hmm. wọ́n fún mi láyè láti wọnú ilé wọn wọ́n fún mi lówó wọ́n fún mi lóúnjẹ so bíi bàbá bíi role bàbá play. torí tí ò bá sí èjìkárú wọn ni. Hmm aṣọ àti di àti di àti di àti di nǹkan mi. bó o lẹ ṣe alájọṣe pẹ̀lú àwọn ògógó àti nǹkan kọ̀dì. ẹ mọ̀ pé tọ́lọ̀ ẹ padà lájọṣepọ̀ pẹ̀lú wọn. ẹ mọ̀ pé gbà yẹn mo sọ fún yín pé ọkàn mi lọ sọ́dọ̀ àwọn mẹ́ẹ̀ta mi mẹ́ni tó máa gbà mí. so first time tí wọ́n kọ́ lọ mm. mo dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ pé a fẹ́ ṣe show kan ládùúgbò kí n lè ní audience wọn mm. torí ẹ̀rù ń bà mí pé báwo mo fẹ́ sọ fún wọn pé mo fẹ́ di star ayé ìsìn ló máa ma mẹ́sẹ̀gì star through dm ṣé gbọ́ ẹ̀ ẹ̀ máa rí wọn i want to take picture with you ẹnu wo ló fẹ́ fi sọ fún ẹni tó hmm. lókìkí hmm. so mo wò pé ọgbọ́n wo ni mo lè dá tí mo lè fi wọlé sí wọn lára tó máa fi gbọ́ mi mo ṣe bẹ̀rẹ̀ sí ní sàn sóyìn bó fatafata wọ́n ṣáà fún mi lọ́díẹ̀nsì so gbà mo ráwọn mẹ́ta bá sọ̀rọ̀ mo ti ní relationship pẹ̀lú wọn so and at the end of the day Sake Kamoru kọ́ ló ń bá mi fọ̀rọ̀ kẹ́ wọn òun náà tún láìkì mi lẹ́sẹ̀kẹsẹ̀ ńgbà yẹn hmm. so gbà tó wá di pé bàbá sọ ti gbà mí tó ti rí mi ńbẹ̀ lónìí ọgbẹ́ni má gọrẹ bó ṣe wà lọ́rọ̀ bá sọ yẹn wọn ni kò má sí ńbẹ̀ o ọ̀dọ̀ wa ń bì máa wá bẹ̀ o hmm. gbọ́dọ̀ máa wá kó ṣàṣọ gbọ́ àwọn lámbà yẹn ah, hmm. mo tún rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ó ní because everybody wọ́n like yẹ kọ́lọ́ máa paná ọ̀fẹ́ mọ́ wa lára so lẹ́yìn ìgbà tí mo wá ṣetán lọ́dọ̀ bàbá sòye mo dẹ̀ gbà yìí lọ́dọ̀ bàbá sòye pé mo ti ṣetán pẹ̀lú yín sà mo fẹ́ lọ continue pẹ̀lú ọdún fakakos mo hmm. ṣe ní eh it's good àwọn èèyàn ṣe rúpọ̀ tó ń ṣe fíìmù bẹ́ẹ̀ àwọn ṣe yọ̀ǹda mo ṣe lọ darapọ̀ mọ́ ọdún fakakos. sina Fawaz Ismail ó ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé òun ti rówó tó sẹ́ndì sóhun o yes bẹ́ẹ̀ sì wá di kákọ́ọ̀sì wọn gan nìyẹn níjọ́ tí Yomi Fabiyi ti bẹ̀rẹ̀ eré tíátà níjọ́ wo lẹ nípèníjà tí ẹ lè gbàgbé ijọ́ mọ́nìgbàgbé tẹ ẹ bá pèníjà pàdé tó le díẹ̀ pèníjà ah. tó burú. ẹ̀wọ̀n ìpèníjà oríṣiríṣi ó pọ̀ kò sí hmm. bí wọ́n ṣe fẹ́. téèyàn fẹ́ lè sọ pé ah gbazimọ̀ kí n má ṣe tíátà yìí o. Hmm? mi ní parọ́ fún yín nítorí kó bóyá àwa farabalẹ̀ kọ́ iṣẹ́ yìí